gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ìfáfitì ti Èkó ó jẹ́ ìfáfitì kan tí àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́ pé fásitì àkọ́kọ́ ní orílẹ̀-èdè tí èèyàn máa ń sọ nípa rẹ̀ dáadáa pàápàá àwọn tó bá ń kẹ́kọ̀ọ́ nípa ti tíátà tẹ́ pé wọ́n máa ń buyọ̀ dáadáa máa ń ṣe dáradára ní tó máa ń kọ́ ó jẹ́ àkọ́kọ́ pé ní tí mo lọ fún reality show kan audition kan ní three hundred level mi eh, ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí máa dìlúmọ̀ọ́ká mo gbégbá kejì nínú eré eh, reality show yìí àti bẹ́ẹ̀ mo ṣe bọ́ sínú èkó eré sinimá nìyẹn iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́ ni pen and paper èyí tí ó sọ nípa ọkùnrin kan èyí tí ó mú àṣírí pamọ́ fún ẹbí rẹ̀ ọ̀nà kan láti bọ́ nínú rẹ̀ ni pé tó bá lè sọ àṣírí yìí fún àwọn ẹbí rẹ̀ ohun tó lè mú bọ́ nínú rẹ̀ nìyẹn ọdún twenty twenty seven twenty twenty pé pé ó ní ipa lọ títí ṣùgbọ́n nípa títì rẹ̀ náà nípa ti kàríà mi gbogbo ẹ̀ ló lọ níwà lockdown ṣùgbọ́n lẹ́yìn lockdown yìí ohun gbogbo ó padà sí ọ̀nà tó tọ́ ẹ mo lè sọ pé ọdún 2020 mo rí iṣẹ́ gbà dáadáa ju àwọn ọdún tí a ti lò lọ lọ pé mo rí iṣẹ́ gbà dáadáa ní ọdún 2020 yìí mo bẹ̀rẹ̀ ọdún 2020 yìí pẹ̀lú iṣẹ́ ìwọ̀nba ní January àti February ní March ah láti gbà àti wálé ṣùgbọ́n tó wá di pé lockdown yìí kúrò ah ohun gbogbo wá lọ dáadáa fún mi mo ríṣẹ́ gbà dáadáa láti máa bá ohun kan pò ó jẹ́ ohun kan tó pé kò fi bẹ́ẹ̀ rọrùn nítorí pé àrùn kòrónà ètí ó ti fún wa ní àǹfààní láti má bẹ súnmọ́ dání lọ títí ìgbà tí mo ṣe test àwọn gbogbo bá ṣe máa ń ṣe níbi àwọn sin níta máa ń súnmọ́ra wa ìfẹnukẹ́nu ní ìyè láti ọ̀gìn ni kò sí gbogbo ìyẹn mọ́ dáradára lọ́pọ̀ ó ti mú àwọn change kan wá sí ìgbésí ayé wa kò dàbí ayé tá à ń gbé tẹ́lẹ̀ èyí tí a bá ń fara nura dáadáa ṣùgbọ́n kò sí yẹn mọ́ ohun tí mo kẹ́kọ̀ọ́ nípa ti ìbáṣepọ̀ ìfẹ́ ni wípé ní ọdún yìí wípé òun ni kí o gbé ìgbé ayé rẹ gẹ́gẹ́ bí ìgbé ayé pé mi sọ pé kò gbégbé ayé àkàràmásì ṣùgbọ́n gbégbé ayé mẹ́ pé ó ṣeéṣe kó má di ọ̀la ṣùgbọ́n ó gbọ́dọ̀ máa kàràmásì kí àwọn ènìyàn ẹ̀ ń gbà tá bẹ̀rẹ̀ ọdún yìí a ní àfojúsùn rere àwọn ohun tá a fẹ́ ní ọdún 2020 ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló pàdánù ẹ̀mí wọn àwọn kan ló gbẹ̀mí mì àwọn ẹbí pàdánù ẹ̀mí wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń gbà láti pé wọ́n làájá gbogbo eléyìí àwọn ìpèníjà èyí tí a là kọjá ẹ gbé ìgbé ayé rẹ gẹ́gẹ́ bó ti tó àti bó ti yẹ pé o lè má dọ̀la ní orí dájú pé gbogbo àkókò èyí tí o bá ní pẹ̀lú ènìyàn kó káràmásìkì rẹ̀ kó sì kò tí sẹ́ni tó dá lójú ọdún tó ń bọ̀ àbí oṣù tó ń bọ̀ tàbí ọdún tó ń bọ̀ kò sẹ́ni pọ̀ kò sẹ́ni tó mọ̀ pé àrùn covid-19 máa gbalẹ̀ kan bí olóorun lójijì ló bẹ́ sílẹ̀ bákan náà ni kò wọ́n máa fi nǹkan falẹ̀ lọ títí pé máa ṣe máa ṣe ohun tó wọ́n máa ṣe ṣe lákòókò ṣe lákòókò tó àti àkókò tó yẹ máa fi ohun kankan falẹ̀ ṣe bó ti tọ́ àti bó ti yọ nígbà àgbàlá búra so ohun tó bá yẹ kó ṣe ṣe lákòókò má dúró pé tó bá di ìgbà kan máa tó ṣe é tó bá láǹfààní láti ṣe ohun kan ní wákàtí ọ̀wọ̀ yìí ṣe kò sí ohunkóhun tó ṣẹlẹ̀ sí mi lọ títí náà mi ò fi bẹ́ẹ̀ ní ọ̀nà tí ò dalọ̀ ti síbẹ̀síbẹ̀ mi pandemic ọ̀hún ṣe wá kò ṣe pé ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n lọ títí ṣùgbọ́n ó kàn mí náà ẹ̀ẹ́n tó ń rú mi dùn ni pé mo kẹ́kọ̀ọ́ nípa pé láti ní ìfẹ́ sáwọn ènìyàn mo ti ṣe àwọn iṣẹ́ àgbàṣe kan mo ti láwọn producer kan àtàwọn kan ó tún fún mi láǹfààní pé ọ̀la yóò dára gẹ́gẹ́ bí mo ṣe ní ìgbàgbọ́ pé dọ̀dọ̀ ọ̀la yóò dára eléyìí ni ohun tó ṣẹlẹ̀ ní ọdún 2020 ohun tí kò dùn mọ́ mi nínú òun náà ti covid-19 ó ṣe ipa kan tí kò fi bẹ́ẹ̀ tán orúkọ mi ni Kachi Unochi èyí ni ìrírí mi àti òye mi ohun tí mo rí fún ọdún 2020 ẹ ṣe púpọ̀.